lóòkù orí kẹta. ní ọdún kẹẹ̀ẹ́dógún ìjọba tíbérù késárì nígbà tí pontius pilatu jẹ baálẹ̀ judea tí herod sì jẹ tetraki galili filipi arákùnrin rẹ̀ sì jẹ tetraki ituria àti ti trakoniti lisania sì jẹ tetraki abilene tí ana òun káyọ̀fà sì ń ṣe olórí àwọn àlùfáà nígbà náà ni ọ̀rọ̀ ọlọ́run tọ johannu ọmọ sakaraya wá ní ìjù ó sì wá sí gbogbo ilẹ̀ ìhà jọ́dánì ó ń wàásù baptisímù ìrònúpìwàdà fún ìmùkúrò ẹ̀ṣẹ̀ bí a ti kọ nínú ìwé ọ̀rọ̀ wòlíì àìsáyà pé. ohun ẹni tí ń kígbe ní ijù ẹ tún ọ̀nà olúwa ṣe ẹ mú ipa ọ̀nà rẹ̀ tọ́ gbogbo ọ̀gbun ni a ó kún gbogbo òkè ńlá àti òkè kékeré ni a ó tẹ́ bẹ̀rẹ̀ wíwọ́ ni a ó ṣe ní títọ́ àti ọ̀nà pálapàla ni a ó sọ di kíkúnná gbogbo ènìyàn ni yóò sì rí ìgbàlà Ọlọ́run. nígbà náà ni ó wí fún ọ̀pọ̀ àwọn ènìyàn tí ó wá láti baptisi lọ́dọ̀ rẹ̀ pé. ẹ̀yin ìran paramọ́lẹ̀ ta ni ó kìlọ̀ fún yín láti sá kúrò nínú ìbínú tí ń bọ̀ nítorí náà kí ẹ̀yin kí ó so èso tí ó yẹ fún ìrònúpìwàdà kí ẹ má sì ṣe bẹ̀rẹ̀ sí wí nínú ara yín pé àwa ní abrahamu ní baba kí èmi kí ó wí fún yín ọlọ́run lè gbé ọmọ dìde fún abrahamu nínú òkúta wọ̀nyí àti nísinsìnyí pẹ̀lú a fi àáké lé gbòǹgbò igi náà gbogbo igi tí kò bá so èso rere a ké e lulẹ̀ a sì wọ́ jù sínú iná. àwọn ènìyàn sì ń bí pé. kí ni kí àwa kí ó ha ṣe. ó dáhùn ó sì wí fún wọn pé. ẹni tí ó bá ní ẹ̀wù méjì kí ó fi ọ̀kan fún ẹni tí kò ní ẹni tí ó bá sì ní oúnjẹ kí ó ṣe bẹ́ẹ̀ pẹ̀lú. àwọn agbowó òde sì tọ̀ wá láti baptisi lọ́dọ̀ rẹ̀ wọ́n sì bí i pé. olùkọ́ni kí ni àwa wàá ṣe. ó sì wí fún wọn pé. ẹ má ṣe fi agbára gbà ju bí a ti rán yín lọ mọ́. àwọn ọmọ ogun sì béèrè lọ́dọ̀ rẹ̀ pé. àti àwa kí ni àwa ó ṣe. ó sì wí fún wọn pé ẹ má ṣe hùwà ipá sí ẹnikẹ́ni kí ẹ má sì ṣe rẹ́ ẹnikẹ́ni jẹ kí owó oúnjẹ yín tó yín. bí àwọn ènìyàn sì ti ń retí tí gbogbo wọn sì ń rò nínú ara wọn nítorí Jòhánù bí òun ni Kristi bí òun kọ́ Jòhánù dáhùn ó sì wí fún gbogbo wọn pé. lóòótọ́ ni èmi ń fi omi baptisi yín ṣùgbọ́n ẹni tí ó lágbára jù mí lọ ń bọ̀ ó kó bàtà ẹsẹ̀ ẹni tí èmi kò tó yí tú òun ni yóò fi ẹ̀mí mímọ́ àti iná baptisi yín ẹni tí àtẹ rẹ̀ ń bẹ ní ọwọ́ rẹ̀ láti gbá ilẹ̀ ìpakà rẹ̀ mọ́tótó kí ó sì kó àlìkámà rẹ̀ sínú àká ṣùgbọ́n ìyàgbò ni yóò fi iná àjò òkú sí. ohun púpọ̀ pẹ̀lú ni ó sì wàásù fún àwọn ènìyàn ní ọ̀rọ̀ ìyànjú rẹ̀ ṣùgbọ́n Hẹ́rọ́dù tẹ́tírákì tí ó bá wí nítorí Ẹrọdáyà aya Fílípì arákùnrin rẹ̀ àti nítorí ohun búburú gbogbo tí Hẹ́rọ́dù ti ṣe ó fi èyí parí gbogbo rẹ̀ ó sì fi Jòhánù sínú túbú nígbà tí a sì baptisi àwọn ènìyàn gbogbo tán ó sì ṣe a baptisi Jésù pẹ̀lú bí ó ti ń gbàdúrà ọ̀run ṣí sílẹ̀ ẹ̀mí mọ́ sì sọ̀kalẹ̀ sí orí rẹ̀ ní àwọ̀ àdàbà ohùn kan sì ti ọ̀run wá tí ó wí pé. ìwọ ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi. Gidi jésù tìkára rẹ̀ ń tó bí ẹni ìwọ̀n ọgbọ̀n ọdún ó jẹ́ bí a ti fi pè ọmọ jósẹ́fù tí í ṣe ọmọ élì tí í ṣe ọmọ mẹ́tàtì tí í ṣe ọmọ léfì tí í ṣe ọmọ méèkì tí í ṣe ọmọ jánà tí í ṣe ọmọ jósẹ́fù tí í ṣe ọmọ mátátàì tí í ṣe ọmọ ámósì tí í ṣe ọmọ náúmù tí í ṣe ọmọ esli tí í ṣe ọmọ nágàì tí í ṣe ọmọ mátì tí í ṣe ọmọ matatia tí í ṣe ọmọ simei tí í ṣe ọmọ joseph tí í ṣe ọmọ juda tí í ṣe ọmọ johanna tí í ṣe ọmọ resa tí í ṣe ọmọ serubabeli tí í ṣe ọmọ salatieli tí í ṣe ọmọ neri tí í ṣe ọmọ meki tí í ṣe ọmọ hadi tí í ṣe ọmọ kosamu tí í ṣe ọmọ elmodamu tí í ṣe ọmọ eri tí í ṣe ọmọ jose tí í ṣe ọmọ elieseri tí í ṣe ọmọ jorimu tí í ṣe ọmọ matati tí í ṣe ọmọ lefi tí í ṣe ọmọ simeoni tí í ṣe ọmọ juda tí í ṣe ọmọ josephu tí í ṣe ọmọ jonani tí í ṣe ọmọ eliakimu tí í ṣe ọmọ melia tí í ṣe ọmọ menani tí í ṣe ọmọ matata tí í ṣe ọmọ natani tí í ṣe ọmọ dáfídì tí í ṣe ọmọ jésè tí í ṣe ọmọ obedi tí í ṣe ọmọ boasi tí í ṣe ọmọ salmoni tí í ṣe ọmọ nasoni tí í ṣe ọmọ aminadabu tí í ṣe ọmọ aramu tí í ṣe ọmọ esromu tí í ṣe ọmọ faresi tí í ṣe ọmọ juda tí í ṣe ọmọ jacobu tí í ṣe ọmọ isaki tí í ṣe ọmọ abrahamu tí í ṣe ọmọ tera tí í ṣe ọmọ nakoru tí í ṣe ọmọ saruku tí í ṣe ọmọ ragau tí í ṣe ọmọ faleki tí í ṣe ọmọ eberi tí í ṣe ọmọ sálà tí í ṣe ọmọ kénáínì tí í ṣe ọmọ afrakasadi tí í ṣe ọmọ semu tí í ṣe ọmọ noa tí í ṣe ọmọ lameki tí í ṣe ọmọ metusela tí í ṣe ọmọ enoku tí í ṣe ọmọ jaredi tí í ṣe ọmọ maleleli tí í ṣe ọmọ kainani tí í ṣe ọmọ enosi tí í ṣe ọmọ seti tí í ṣe ọmọ ádámù tí í ṣe ọmọ ọlọ́run.